Fire down, please. Uh, Mama Mohbad doka káwọ́ Ṣadé kò tẹ́lẹ̀. I don't even understand some of it. It is good. Mama Mohbad ló káwọ́ Ṣadé kò tẹ́lẹ̀. Nísìn Ṣadé ti bínú tán. Mo ní ìtura nínú ayé blessing jáde síta àwọn tó ń jáde síta ó tún ṣèlú wọn ó ò ní ṣoríire ó ò ní lẹ́ni ó ò ní lẹ́yìn ó máa ṣòfò ni ó máa ó máa ṣòfò kú ni ó ò ní jèrè àwọn ọmọ tiẹ̀ náà ó máa ké kú ni ibi ọ̀fọ̀ òdẹ ní tán nínú ilé ẹ̀ gbogbo nǹkan tó ń béèrè níbi ó máa ṣẹlẹ̀ sí ẹ ó máa ṣẹlẹ̀ sí ẹ lórí ọmọ ẹ ó máa ṣẹlẹ̀ sí ẹ lórí ẹbí ẹ. ṣadé ó dàn ṣé máa yẹn máa ṣépè fún àwọn ni ẹ má bínú bọ́ọ̀sì ṣadé ná scent ṣé máa yẹn máa ń ṣépè fún wọn ni. yes ma man used to ṣépè for everybody o even ah. ọ̀tá gbogbo wa táwa ń bì báyìí ó máa ṣépè fún ọ̀tá gbogbo wa táwa ń bì báyìí. ẹ yé ni yìí. ó máa ṣépè fọ́tà wa gidi gan ni babala babala olórí burúkú ni máa yẹn honestly that's why i ah. said he deserves it honestly. okay mi ò mọ̀ pé ó máa ń ṣépè mi mẹ́ni náà ẹ ó gbé fọ́tò tèmi rí. Really? Ìyẹn ni tí Ṣadé ń ṣépè fún yìí. Ó ti ṣépè fọ́tà mi àtàwọn ọ̀tá ọmọ mi. Ọ̀tá àwọn ọmọ yín. Bẹ́ẹ̀ ni. Ṣépè fọ́tà yín rí. Ah, Kó èè good evening my darling Emi, eh, ìgbọ́ mi ò mẹ́ni náà rí To ba ti jẹ́ ti wù mí èmi ò mọ̀ wọn mi ì mọ̀ mi ò mẹ́ tó ń pọ̀fọ̀ ní wọn mi ì mọ̀ mi ì mọ̀ wọn boss mama Emi o mọ̀ pé ó ti ṣe gbogbo no wonder tí Ṣadé ṣe ń ṣe bẹ́ẹ̀ pa eh, ìyẹn ni ti won sọ̀rọ̀ ẹ̀ yìí píkṣọ táyọ gbé ti bàbá ó gbé tẹ everybody tó máa bá pọ fún wa. Níbo gan ti Bossman, Bossman, Lagata, àní gbogbo ọ̀tá gbogbo wa tà wá lórí platform yìí ó ti ṣe sọ́nà. You sure you carry my own picture? Are Yes ma, yes. Uh, you don't know? Yes. Even eh, I popular like. Boss man, carry on. Carry on. Repeat. Repeat. Repeat it again. Carry on. Therefore, like I'm popular matter. Hmm. Carry on, boss man. That follow Mama Mohbad to court. Have you seen that video of Mama Mohbad? Eh, hey, eh, some one eh, guy like that. That's the man. That's the man. That's the only. Uh, that man. Uh, uh, is he a man or a boy? Because the person looks like a small boy. He's a boy he's a boy. He's okay. a boy. Yeah. Okay, okay, òun ni ẹni tí wọ́n òun ni ẹni tí wọ́n sọ̀rọ̀ Okay, òun ni ẹni tí Ṣadé ń Okay, so òun òun náà native doctor lòun náà. Ṣé kí n ṣe òun ni? Eh. Wọ́n máa tún máa fọ lu àyà wọn fún òbí mi àwọn máa ṣe kinní kan wọn á máa fọwọ́ lálẹ̀. àwọn àwọn awo yẹn ọmọ ìjẹ̀bú ló máa jẹ́ hmm. ó ṣe pé ọ no wonder má ṣe o. Ẹ ẹ eh, Ṣadé ò gbọ́dọ̀ ṣe. You know what? You know what? You, you, you know what? You know what I can tell you people? Since gbogbo yín ti mọ̀ pé ó máa ń ṣépè, Shade ò bring ara ẹ̀ to his level. That is the truth. Shade, èmi máa advice ẹni o, jọ̀ọ́. Yeah, yeah, I support you on this. Eh, èmi máa advice ẹni ẹ̀bẹ̀ ni mò ń You see one thing ni pé èmi àwa ò tiẹ̀ mọ̀ pé ó ti gbé ara ẹ̀ ṣépè náà rí which kò ń ṣàwà. Be guess get just the same way tẹ́ pé ó bá ti gbé ọ̀tá ìwọ náà ara wọn ni wọ́n ń gbé ṣépè ìwọ ò ṣe fi gbogbo ẹ̀ ṣèrànwọ́ kó wo ibi tí gbogbo ẹ̀ máa end sí fún wọn mo bẹ̀bẹ̀ ni Ṣadé Ma ma. àwọn àwọn ẹni yìí má fún wọn ní ánsà mọ́ eléyìí tó ṣe ó ti tó abiyamọ kì í ṣépè kò yẹ ó ti tó fèsì kò sọ ẹnẹjì ẹ fi sọpọ́ọ̀tì ẹ̀gbọ́n ẹ̀ kẹ́ lè rí justice fún nephew ẹ ati fun ọmọ ẹ̀gbọ́n ẹ pa oro ẹni iti. you understand because irú wọn yẹn they are only distraction ẹni tó bá ti rí tó bá ti ń ṣépè bẹ́ẹ̀ yẹn ẹ sá because mo ni ní parọ́ fún yín ẹni yẹn máa problem pupo gan nílé ayé wàláì mi o parọ́ fún yín o ẹni tó bá ti rí tó ń ṣépè tó kàn boss ń disburse èpè anyhow ẹ lọ wo ìgbésí ayé wọn àti ìrìn àjò wọn láyé gbogbo ìkíní tí wọ́n ń ṣe yẹn àwọn ló ní so ìwọ wa ní time láti máa bá fi waste time pẹ̀lú ẹ̀ because èpè ò dá kí ọ̀ma ṣe pé stop it Fọláṣadé stop it stop it kó wá wò ó torí tó bá tó jẹ ara ẹ gbé ẹ. Eh? ibi ta a dé nínú justice for Boba àti ibi tí wọ́n gan dé láyé ò ní lè fẹnu ẹ ò ní lè máa sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ torí pé Ọlọ́run yìí ń gbèjà èèyàn ni bọ tó bá ti tó jẹ àyàgbé tó fẹ́ máa da lóhùn ò ní jẹ́ kí Ọlọ́run dá sèríà tó fẹ́ dá fún àwọn ọ̀tá ayé èèyàn kò yẹ stop it ẹ máa wòran a ní ẹ wo nǹkan tó máa ṣẹlẹ̀ sẹ́ni tó bá ti ń ṣe pé ẹ lọ wo náà ẹ lọ wo nínú ìtàn àwọn tó bá ti ń ṣe pé ẹ lọ wo bí láìfù wọn ṣe máa ń rí

Mr. Akíótító Mr. Akíótító ẹ fi ẹ fi ẹ má bà wọn dá sí àwọn ọmọ oyè àti scent ẹ mọ̀ pé balance ni wọ́n mi ò ń dá àti first kẹ̀kẹ́ tí wọ́n bá ti ń bínú àti wípé wọ́n ti mú ẹni yẹn ni wọ́n ti study ẹ̀ ẹni yẹn ò ń ṣèyàn tó dáa ni so. ókè ẹni náà rèé. Thank you.

Bossman, why are you playing them? I don't get you. I'm only showing you who Otumba is. No, no, no, no, no, no, no, no. I don't want to. I don't. Don't bring such person to my platform. One Wọ́n ní èèyàn máa èèyàn ò dáa o tún gbé wá sórí platform. Á gbé irú èèyàn bẹ́ẹ̀ yẹn wá síbí báyìí náà. Talent, talent. So,

ọkùnrin obìnrin kan ló máa fẹ́ rù wọ̀nyí irú àwọn ọmọ mi náà ló lè fẹ́ ẹ̀ àwọn ọmọ tó jọ wọn mọ̀ ta àwọn ọmọ tó jẹ́ pé street ló dàgbà sí olórí burúkú irú ẹ̀ náà ló lè fẹ́ ẹ̀ hmm. irú ẹ̀ náà lè lè má tẹ̀lé kiri àwọn àṣà náà ti yẹ olórí burúkú ọkùnrin òfò olórí gúgùn bíi sọ àpáta olórí burúkú ẹlẹ́nu ìjọ ẹlẹ́nu ìjọ ẹlẹ́nu ìjọ ẹlẹ́nu òṣì ọkùnrin aláìní tìjú àwọn ẹgbẹ́ ẹgbẹ́ lòlórí tó ń ṣe wí tí wọ́n ṣe nọ́mbọ́tà ló ń sọ wí nǹkan tí wọ́n ń sọ tó bá jẹ́ pé òní tìjú olórí burúkú bẹ́ẹ̀ náà ló lọ́lé Mohbad ó ní orí kókó yàn sára olórí burúkú kí ló lọ́ ń ṣe ń bẹ̀ kí lẹ̀ ń bá ká abirùn olórí burúkú ọ̀túnba wèrè wèrè olóṣì ó ti jájà tó bá jájà wà máa wá wà máa gbé wúdò wà máa bá gbogbo obìnrin jà ìwọ kan náà ló bú bàbá Mohbad ìwọ kan náà ló bú ìyá Mohbad ìwọ kan náà ló bú ẹni tó bá jáde fún mi kí ni tiẹ̀ kí ló kún ẹ̀ kí ló kún ẹ̀ olóko lágilági olóko ìyàládé òfin. kí ló ń débẹ̀ yẹn. burúkú olóyè ni wù oníkìlá jẹnẹrétọ̀ wọn bí ẹ dá so òun ní sọfẹ báwo lówó àwọn òní láàrí nínú ọ̀rọ̀ wọn ń tún ẹ̀ gidi olórí burúkú àwa nítẹ̀lọ́rùn ni àwọn kí ni òun ní wá kiri kí ló wá kiri kí ló tó fi gbogbo bá lòun lẹ báwo ló ṣe ṣe mọ ṣọmọ tẹ́lẹ̀ ní báwo ni òun ṣe ṣe bí òun lórí ẹgẹ ẹgẹ nígbà tó ń fẹ́ Mohbad ní olórí burúkú ẹ̀yin náà lẹ ẹ̀yin náà lẹjọ ń tira yín kiri lẹjọ ń tira yín kiri Ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ ni olórí burúkú Ọ̀túnba. Another point I like, Yeye. Olúwa. Yeye ń sẹ́yìn, Yeye ń sẹ́yìn, olókùnrin láti kí ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn ọmọ burúkú ni ọmọ Fọláṣadé yìí omi ò gbọ́rú èébú bẹ́ẹ̀. Everything, everything Fọláṣadé said is what he is. Eh. Seriously eh. speaking, she analyzed him to him. Walai Talai, she knows she, uh, she really, really what, what's, what's the English name? What's the English meaning? The meaning, uh, English uh, meaning of um, local like like wo bọ́sùmá lọ bèèrè lọ́wọ́ sí ẹ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ọjọ́ ọjọ́ ọjọ́ rẹ má jẹ́ kí n gbìn bíbá. èmi ò gbọ́ rí èmi ò gbọ́rú èébú bẹ́ẹ̀ yẹn rí nǹkan tí mo ṣe ń béèrè pé kí ló ń sọ kí ni Fọláṣadé tún sọ ń bẹ̀ Yorùbá yẹn ò tiẹ̀ yé mi ní tiẹ̀ wa gbogbo wa nìyẹn yé náà. Yeah, what, the one that actually interests me is the local lagi lagi. bọ́sùà <laughs> ah, wọ́n ní èèyàn máa ń bú wa pé ó máa ń ṣépè fọ́tà wa ó tún lọ ń béèrè pé kí ló ń jẹ bẹ́ẹ̀ jọ mi ò ní stress. big mommy da. Eh, eh, that is a that is a uh, eh, ìtumọ̀ or what is that? in English. that what. big mommy yeah, is a big man who da cut tree. <laughs> Ah, yes. Cool. Like, like, like elephant. You know what I mean? Nice interpretation of what he said. <laughs> Is that Mr. K, did Mr. K interpret it? <laughs> Èmi ò, èmi ò dá sí o. Èmi ò dá o. ni èmi ò tiẹ̀ ní interest.

ọ̀túnba tó bá jẹ́ pé lóòótọ́ ni mò ń sọ tó bá lè rí pé ní ọdún kan oṣù ló pé ọdún kan tí ọmọ yìí fayé lẹ̀ ìwọ náà máa ní ìrora. Oh, Fọláṣadé ń bọ̀ títọ́ títọ́ Fọláṣadé. Tó bá jẹ́ pé lóòótọ́ ni mò ń sọ tí mi ò parọ́ tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ni ẹ̀jẹ̀ ẹ̀dá ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni àti mo wádìí pọ̀ ọmọ náà bá ìwọ náà ní í sin nínú ayé ó máa ṣẹ̀sìn ọ̀túnba hmm. tó bá jẹ́ pé ohun tí wọ́n fi ń ṣayọ̀yọ̀ tó fi ń ṣe ìbúbù yìí ìbànújẹ́ ló jẹ́ fún àwa ní ọdún kan sẹ́yìn hmm. gbogbo ìbànújẹ́ tá a ti ní lọ́dún kan sẹ́yìn yẹn tí mo ti ń gbàgbé tó wá rán mi létí ìbànújẹ́ ò ní parẹ́ nínú rẹ̀ ọ̀túnba ó ti tó Fọláṣadé. ọmọ ní ìbànújẹ́ ní ìbànújẹ́ ni ayé ò ní gbàgbé ìbànújẹ́ nínú ilé ẹ̀ hmm. wọ́n máa fi ìbànújẹ́ lù ẹni ọ̀túnba o hmm. ò ní sinmi o ò ní láyọ̀ tí gbogbo ayé ṣe ń pa ewu justice for torí oṣù yìí ní ìlérí olúwa pé ọdún kan hmm. tó wọ ilẹ̀ sùn gbogbo ohun tó bá ti ṣe láyé ẹ̀ tó dáa ó máa padà wọlé sùn ni kò ní máa wọlé sùn lójú ẹ̀ ni o ò ní láyọ̀ ọ̀túnba o ò ní láyọ̀ tó bá jẹ́ wípé lóòótọ́ o fẹ́ nu ara ẹ̀ ti sọ wípé Wùmí ló ń jà fún nítorí ikú àwọn ọmọ tiẹ̀ irú èèyàn bíi ti Wùmí lọ́nà máa gbé kò wọ́n kọ́ lè ṣàgbákò ikú tí lè rí olúwa ṣàgbákò hmm. irú èèyàn bíi ti Wùmí lọ́nà máa gbé fún àwọn ọmọ ẹ̀ hmm. nítorí kí wọ́n lè ṣàgbákò ayé ìwọ náà ò ní fara rí lọ hmm. o ò ní ní ìsinmi ọ̀túnba. Hmm. ayọ̀ yìí wọnú ayé ẹ̀ wàá má dààmú kiri ni gbogbo ohun tó ń pa ẹ́ lẹ́rìn máa pa ẹ́ lẹ́kún kò ní láyọ̀ ayé o gbogbo ìwà tó wù yóò máa ṣèsìn ayé ni gbogbo bó ṣe ń sọ ọ̀rọ̀ burúkú nípa ẹbí mi àbẹ́bí wa àbẹ́bí ẹbí bàbá Mohbad o ò ní láyọ̀ nínú ayé ọ̀túnba gbogbo èrò ibi ẹ̀ tó ní orí ara ẹ ló máa fi gbé yìí gbogbo ikú tó yẹ kó kàn mí tó yẹ kó kàn ọmọ mi orí ara ẹ ló máa fi bẹ́ẹ̀ gbogbo ìgbà mi jẹ́ tí mo ti gbàgbé ẹ̀ òwò ọlọ́run máa bẹ̀wò nínú ẹbí ẹ̀ ọ̀túnba nítorí pé ò ṣe fídíò fún èmi torí mi ò wá bá ẹ ìwọ ló fẹ́ nú ara ẹ ló fi kó bá rẹ ó máa bẹ̀rẹ̀ sí ṣìṣe ní ọ̀túnba ó máa ṣìṣe. This last video actually touched me. Yeah. Oh, Folashade, please, I love you, ma. Ó ti tó, I feel your pains ah Fọláṣadé hmm. náà jọ bá wa rọ Fọláṣadé àti ìdílé bá wa rọ̀ wọ́n lọ́kàn jọ náà bá wa rọ̀ wọ́n lọ́kàn náà bá wa rọ̀ wọ́n lọ́kàn bá wa tù wọ́n nínú òróró ìtura gbogbo ẹ̀yin tẹ́ ló ń rán àwọn pípù yìí létí the pains they are going through until you understand ọlọ́run ò ní jẹ́ kẹ́kọ̀ọ́ lọ fi orí máa gba èpè káàkiri lórí ọ̀rọ̀ tí ó kàn yín tó yẹ kẹ́kọ̀ọ́ máa bá wọn wá justice for Mohbad Fọláṣadé jọ̀ọ́ ọkọ mi má bínú má bínú mi ò ní kó má ṣépè fún ẹni tó bá fẹ́ ṣépè fún ẹni tó bá lọ forí ẹ̀ gbèpè àwọn ló mọ̀ but jọ ìwọ fúnra ra ẹ and you, your household God will God will will I don't know ọlọ́run á tù yín nínú God will console you people please please please easy easy Lo abá wa abá wa wá justice fún Mohbad nǹkan tó pa mo ọlọ́run máa bá wa o o ojú máa ti gbogbo àwọn tí o ní àlérí justice for Mohbad ṣùgbọ́n ọkọ mi má ké mọ́ jọ̀ọ́ hmm. má ké mọ́ gbogbo nǹkan tí àwọn èèyàn bá sọ gbogbo àwọn tó bá ń bú bú ẹ bú má ṣàwò bẹ ẹni tó bá ní bísínẹsì yẹn Ọlọ́run àti justice for Mohbad nǹkan tí kò fèsì nìyẹn help your sister as well to concentrate and be able to get justice for your nephew pẹ̀lẹ́ ó ti tó pẹ̀lẹ́ Fọláṣadé we are also sorry uh, I know that you must have been so pained for you to have brought out tears. I know. Please, Joe. má bínú, má bínú, Joe. Joe. Hmm. people don't know. Hey, ẹni tó bá fi ìtara àti ẹkún fi fún wọn èpè fún yàn. Hmm. Yín ò kan wá you know it's none of our business here. You understand? Our business is to sympathize, console for Fọláṣadé. You understand? And I, I, I can imagine. Ash, that's why the sister came out yesterday. Omi le tente sobirin yẹn lójú ni. People were helping her to type what they think is. How can somebody just come out and sit down and look up, look down? You understand? She's not talking. Meaning a lot is in her mind, but she's not talking. A lot is in her mind. She wants the world to see She look up, she look down. All she wants now, Mama Mohbad, I can say it anywhere, is justice for Mohbad now. A lie. All she wants now, the regret in her now, the regret in her right now, the regret. So please, let us all of us support them to help them get this justice for Mohbad. You understand? That's all we need to do with them. That is we that are here, oh, that are for justice for Mobadu. Oh. Support the family to get justice for their son. Gbogbo wa are they turn back. A máa wò tiwa tá bá ti get justice in it? That's all. You understand? Let Umi continue to deal with them the way she's dealing with them. It's what you people don't know is God is the one that has taken control. Mohbad is the one acting because it's 11 months almost in a week's time, it's 12 months. We were not able to get it until Karimo came. God entered Karimo. Mohbad used Mohbad to reveal a lot. Events and everything started unveiling. Can we ever believe Mama Mohbad will come out and sit down and video herself to the world, looking up and down? If they, uh, if they analyze her for us, I bet what will he, what he wants to say is too much. I have a feeling she's also apologizing to all Abiyamos. She's short of words. She's apologizing to all of us that she's supposed to be the one to lead this, even though not physically. She can be in the house, but support us to help her find justice. You understand? For her son. But She's apologizing to us. She's looking up, looking down, making us understand that she's remorseful. She doesn't know how to express it. We will hear it in due course. You understand? God be with all of us. So, so we'll wait for Yomi tomorrow. I won't be available. So, um, during the day. So, whatever you people find out, keep me posted in the evening. Uh, when I come back, by the grace of God, You people will show it to me. Make sure you record it. Let me, you know, all information. Keep me posted. And please, if they have got um, um, Mr. King's money, and Mr. King will be will give me the money to give to Moyo. So Moyo, Abi, what's her name? Biodun or something. Abi was sent. You people should get her account and give it to Eunice. Sent when they come live tomorrow or, a or boss man, you people should get her account so that when Mr. King gives me, I can forward it to her. Please, okay, ma'am. Uh, yes, get ma her account so that we can forward tomorrow, it to her. Yeah, yeah. Sir? Yeah, yeah, tomorrow we instruct them. They will send to your account. No problem, sir. No problem, yeah, sir. They should just get yeah, her account. No. Uh, uh, sent good uh, Sister Eunice. Uh -huh. So send the account to Eunice. Eunice will send it to me, okay? Uh, maybe I might, I might, I might. Hello? Okay, okay, okay. Or you can chat me up on WhatsApp, okay? Anyone. Shall make sure you get in touch with me so that I can forward the money okay, okay, to her. Okay. Then the other the other person's son, I don't know yet, Majestic. If they get it, let me know. You can ask Eunice. You can just pass it to Eunice to give to Majestic so that they can give to, the, to her directly. Anyone is fine as long as it gets to her. Okay? That's what matters. Thank you so much, uh, eh, Biodun. Um, yes, please. Huh? Yeah, we said it's eh? too far. You should understand what I'm saying. Oh. Uh -uh. So, yeah. So we can talk after the thing. Okay, okay. okay. But it's lucky now. Yeah, better that way. Okay, okay, okay, okay, okay, okay, okay, okay. Yeah, yeah, good night, though. There's, you see, you people can see now. They said, I'm majestic. Since you are the one saying that I'm majestic is one of us. They said, I'm majestic is not responding. Can you see uh, so that it doesn't it doesn't seem like we got anything and we didn't give it to you know it's always good to be transparent. Can you see the court clerk is saying I'm majestic is not responding. So we are out of our majestic" case, so we are we didn't get anything. So so that you know, sent Shotiri, Shotiri ń bẹ̀ sent. yes, ma'am. yes, ma. Uh -huh. So wọ́n ní a majestic o. Yes, ma'am. I'm with you. Uh -huh. Can you hear me? Yes, okay. yes, yes. Yẹ̀yẹ̀ ṣé sísá ṣe ti bọ̀ ní kòrónà lò? Sísá. Ted, ṣọ́nbọ̀ ní kòrónà Okay. Yes sister sent be, abi be sent yeah yeah yeah sent has to be there she has to be she'll be the one to help me make sure that the service lady they do it right no food uh, yes, they you people will make sure that they do it right. You understand? They do not collect food elsewhere, as in now. And it's not like you people, other people can bring their food, though, but me, I am careful of what anybody that is wearing t-shirt is eating. That's my own part. You understand? Uh -huh. I, I'm not going to, I have to make sure that the food that is coming from our platform is what I can recommend. Any other person I don't know, except Yomi says, take from there. So that's why we are going to have a service as, um, team, they will be the ones that will be sharing the food and drinks that comes from this platform for 200 people. We are not going, you can't take food or drink or anything elsewhere. You will take only, in fact, they wanted to put sticker on the bottle. I said, no need, there's no need. Shebema Sobotu, Niko, need. They wanted to put Mobad, Justice for More. I said, no need, no need, no need. I command. So, they, they, they, they, all that will just come from a table We you have a, maybe seven service people that will come with them they are all already been paid for before they go and put poison in any food a meal oh, you have to be careful what you take into your the caterer will bring the food to the spot that day and hand it over to this uh, eh, this service lady are you getting me she'll bring it bring it there that morning so that is the story so far then the drinks too Eh, they are going to deliver everything accordingly. Not to worry. So you need to be careful not to take food from people anyhow. It's for your safety. You know, I am not there, but be careful. Ọlọ́run ò ní jẹ́ justice for Mohbad kárí bí o. Àwa careful. You know, wọ́n ní kójú má rí ibi gbogbo ara You need to be careful what goes into your mouth. So get on come kọ̀ wá lọ puff puff. Ká máa ranjú ń ẹ á máa ní yèyé kúdí ló make his pọpọ èmi kọ́ o so ẹ láti wà careful for your safety okay. Mm-hmm. All right, good night, everybody. Okay, Mr. Aki, God bless you, sir. Wash, Kem Kem, good night, darling. Mo your baby, good night. Saint, good night. Love me more, good night. Mm-hmm. We're able to um, show that uh, we are um, right opposite the, the gate of Mubat's house, the, the clinic there. and one woman after later, um, like less than two miles away, there's a um, um uh, Kuramed and Perex is like a five minute drive away. Okay. So and we have cameras, so we're able to do something at least today. Yes, yes, yes. Yeah. Okay, so bossman, call me. Let me understand what is happening. Now. All right. Okay. All right. Okay, Good night, sir. good night. Yes, sir. Yes, sir.